أعوذ بالله السميع العليم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأصلي وأسلم عليه وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أنتم ورحمة الله وبركاته òun náà ló tó ń jí wa sáyé làwọn táwọn ò láǹfààní ilé ìmá àwọn àgbẹ̀ ọlọ́run tó jí wa yìí ó jọ ojú ìjà sórí ilé àbìdùnná lẹ́nu kọ̀ọ̀kan wa. à ń jẹ́ ìpè kò sí ẹlòmíì má tó yẹ kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run bàbá. àtúnjẹ́ rí pé anájọ́ wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ ó máa bá anáàlúwa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hádà rẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa tí à ń lórí ìlànà wa títí tí ó fi di ọjọ́ ìgbéǹde àkìyàmà. ìfọ́tẹ̀lì náà àkọlé ọ̀rọ̀ wa ní àárọ̀ yìí títí ọjọ́ kẹwàá oṣù Ramadan ọdún forty forty six ìjìrà ó sì déédé ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún twenty twenty five àkọlé náà ní alùgbòlóhùn alùgbòlóhùn nínú èdè wọ́n bá ní alùgbòlóhùn wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ní àtàjà wo ìrékọjá là àbíkà bá fẹ́ sùn pẹ̀lú Yorùbá tó múnádóko á ní ṣíṣe àṣejù bí nǹkan ò ṣe tó kéèyàn gbé jù lọ àwọn Yorùbá tó mọ̀ pé tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ẹni tó bá ti ń ṣe àṣejù yẹn wọ́n pè ní aláṣejù ẹ̀sìn àbí alákatakítí alákatakítí tí a bá wo ìsìláhàn ta wo ìtumọ̀ rẹ̀ ìsìláhàn níbi ìlànà ṣẹ̀ríà wọ́n ní alùgbòlóòrùn mùjàwádàtò alahadi ìrékọjá àlà gẹ́gẹ́ bí àpá àwa alìmọ̀náwì alayhi rahmatullah wọ́n ní alùgbòlóòrùn ìdí tí a bá wá sọ wípé alùgbòlóòrùn ìdí huwa àtàsọ́lù wàtàṣẹ́dùn àtà mùjàwádà ti alhad kéwòn sàtẹ́jù ní ibi tí ó kéré kọjá ààlà ìyẹn ni pé ọlọ́run bá àbíjíṣẹ́ rẹ̀ wọ́n ti gbé ìdáàmù kalẹ̀ bí o ti yẹ kí a ṣe tí wọ́n tó bá fẹ́ ṣe ju bí ọgbọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní kí a ṣe lọ ẹni tí wọ́n mọ̀ pé ní olùwé kọjá àlà nìyẹn. ṣé ìwé ní ìtẹ̀sí dájú bí ànájú ti ṣe lọ nù sọ́dọ̀ wà wà lè yọ̀ sọ́dá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ti ààwẹ̀ táǹgbà tààtì àti twenty nine tí ọ̀kan wá ló ti thirty one gbèlè tàbí fún wa ní àwọn kan wọn ni wọn ń bá wẹ fọọsì àwọn abẹ́bí ìwò pé wọn ò lágbára jù wá lọ ìwọ náà wá ní wọn fẹ́ sọ ọmọdéwọn jẹ sí fọọsì àbí fífi àti ìdìbì yẹn nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa wákàtí márùn ló wà nínú ìrun ìyẹn ní pé ẹ̀ márùn làá mọ́ kírun lójúmọ́ tó jẹ́ wọn ọ̀rọ̀ ẹ̀yàn kí wọ́n wá ní ọlágbára jù bẹ́ẹ̀ lọ kí ó sì fi ọlọ́run kọ́kọ́ fún ànábì yẹn sallallahu alaihi wasallam ìyẹn ni wọ́n máa kí wá fún àwọn àsìkò twenty four hours tí ọ̀nà fífi fúnra rẹ̀ èmi ọmọ orúkọ tí wọ́n ẹni yóò sọ àwọn àrùn tó kú yẹn náà. sọ àìwọ̀n yìí ní ìwádìí àlè ìmọ̀ òun ni pé tẹ̀rí ọ̀rọ̀ tẹ̀sí ààyè ṣe àṣejù ń bẹ̀. Bẹ́ẹ̀ wọn náà wá lọ́rọ̀ tayé gẹ́gẹ́ bí àpẹẹrẹ nìsí níbi àlùfíṣọ́ kéèyàn gbẹ̀san àbí kéèyàn gbààrọ̀ ọlọ́ọ̀bá wá ní bàdà àwọn òbí lẹ́nu tí sọ́dọ̀ wọ́n yé wà látẹ́sọ̀rẹ̀ fíl kọ́tìlì ẹnìkan pa ẹnìkan ẹ̀yin náà wá fẹ́ pápadà ọlọ́run ní ẹ̀sùn gbọ́dọ̀ ṣe àti lórí pẹ̀fẹ́ pa déédéé bó náà ti pẹ́ nìyẹn ó náà ní kẹ́ pa òun náà àjà tó fi àwọn kan tó náà bá ti júwe ọ̀nà wo ni ó fẹ́ kí wọ́n gbà pa wọ́n ẹ̀sìn tó gbọ́dọ̀ ṣe ju bẹ́ẹ̀ lọ. tó bẹ́ẹ̀ náà ni ibi oúnjẹ ó gbọ́dọ̀ jàjẹ́jì gbogbo tó bá ti jẹ́ àtẹ́jì àtẹ́jì àtẹ́jì wàhálà ni wọ́n kó bá alátẹ́jù tó bá jẹun ní jíjẹ lọ àbí tí ò yẹ kó jẹ tí wọn náà jẹ wọn náà mọ̀ fún òní ní ìsinmi òní lálàáfíà bẹ́ẹ̀ náà ni ìwà àtẹ́jù ò máa bẹ fún mùsùlùmí níbi ìwà ẹ̀rù yorùbá máa ń sọ pé aláṣẹ ìlú ni bàbá àti tẹ́ ìwọ́n tó bá ti ló ti tó ó ti tó ẹ̀yin náà ti mi ẹ̀dá tẹ́ lórí ọ̀rọ̀ yìí tó bá ti ní kò sí ọ tó bá ti tàkejì bẹ́ẹ̀ ó rí i pé àwọn tí ń fún ẹ léwu àwọn náà ni wọ́n padà sí yẹ̀yẹ́ rẹ̀ ó jẹ ní ẹ̀tẹ́ lọ́dọ̀ wọn pé à alájà ń jùlọ ní lágbájá bábá sọ sọ kò lè gbọ́ iṣẹ́ tí àṣejù máa ń ṣe láàrin ènìyàn nìyẹn bẹ́ẹ̀ náà ní tó bá mu omi lámùjù yóò kó wà lába ẹ̀ gbogbo tó bá ti jẹ́ àti láyé dèníyà àwùjọyàwó ìyá kí tó ní ti pẹ̀lẹ́ sí ni àti tó ní ti pẹ̀lẹ́ ọ̀rọ̀ ayé wàhálà náà ni wọ́n ń dé báyà tó wọ́n mọ̀ ẹ́ àná anáyí sọ́lọ́ lọ́wọ́ àlẹ́ òṣèlú nínú àdé ìka wọ́n ní ìnàdínà yusuf pípẹ́ rí dájúdájú ẹ̀sìn ẹ̀sìn wa yìí ẹ̀sìn rọrùn ni wàláyé jáde àhàbí omi kù ìlà àǹgbàlagbà ọ̀ ẹnìkan ní mú ẹ̀sìn yẹn lé bí bó ṣe wà lọ àbí kẹ́sìn yẹn ó yẹ mọ́lẹ̀ kò ní lè padà tẹ̀sìn yẹn dáadáa mọ́ bẹ́ẹ̀ náà ni wà ọlọ́run àti rẹ̀ sọ́nà ń bá lè wọ̀ sọ́nà wọ́n ti bí àwọn àwà tó dáa fún wa ìwọ̀n tí wọ́n sì ni mùsùlùmí máa ń ní tó bá ti láti jù lórí ìwà kan yóò padà di wàhálà nínú ìgbésí ayé rẹ̀. afáwa alukóre tóbi rahim ọlọ wọn ní tẹlẹ alùgbòlóòrò ìdí ká máa ṣàtẹjù níbi ẹsìn wọn lò ní alìfúrọ fìlì ká máa apọrọsọ sílẹ̀ yahoo wà nasọrọ bí Ìsá ibnu Maryam wọ́n ní ohun láti wé àkejù táwọn Yahudi àti Nasara tí wọ́n ṣe nípa ànábì Ìsá alayhi salam wọ́n pè lọ́wọ́ ọlọ́run àwọn kan tún ní kì í kì í jẹ́ sójíṣẹ́ kì í ṣe ọmọ ọmọ ọkọ ọmọ àlè later the evening arrest ihe ni orí àwọn nàṣọ́ra nípa ànábì Ìsá aléìsọ́lá máa mọ̀ wípé wọ́n ti ṣe bí ni ọlọ́run bá sì la ìyá rẹ̀ kó lọ́wọ́ tí wọ́n sọ lókùúta pa wọ́n kàn rí tó gbọ́mọ wá ni wọ́n alágbèrè ìyá ànábì Ìsá aléìsàlá ọlọ́run bá ló wá fọ́ ọ má fúnra rẹ̀ tó ti bẹ́ẹ̀ náà wọn ò sì gbà dénúdénú tó àwọn Yàhúdí jù wọ́n ṣàṣejù nípa ànábì Ìsá aléìsàlá àwọn Nasara kírísítẹ́nì àwọn náà ṣàṣejù nípa ànábì Ìsá àwọn ń pè lọ́mọ ọlọ́run àwọn kan nìyẹn àwọn ní tó kò kiri pé à ọmọ ọlọ́run ni o àwọn kan ní rárá òun gangan ni ọlọ́run gbogbo eléyìí àtàjáwòjì ni wọ́n pè é ìrékọjá là àtàjáwòjì là àdì àwòtàṣà dùdù wàlúwòló wàlúwòló fi dì àkàtàkì gbogbo tí a mọ̀ sí lákàtà títí nínú ẹ̀sìn òun ni tí kò bá ti wá látọ̀dọ̀ ọlọ́run àbí kò wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run nítorí wá ti wá látọ̀dọ̀ ọlọ́run àti látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ́nà ọlọ́run àdéhùn sẹ́dá kì í pín èsì láti mọ́ pín èsì pé ní àkàtà títí bóyá tó ní í ṣe pẹ̀lú ìjọsìn ni àbí tó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ ni àbí tó ṣe pẹ̀lú ìwà ni tí ẹ̀rí bá ti wá láti náà lọ́kọ̀ọ́rẹ́ hàn àbí láti mú súnà anájọra Muhammad sallallahu alaihi wasallam lórí àgbọ́yé àwọn sọ̀hábà lórí ọlọ́wọ́ ánìmù àìpé ní àṣejù ìwọ́n tó bá ń lórí ìtẹ́bẹ̀ẹ́ láṣejù ó ti ń pe ọlọ́wọ́ ọba lọ́ba alákatakítí náà àbó ti ń fi akatakítí ó ti ń fi ń lọ ọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ibi tá a ti gbọ́dọ̀ sọ́ra nìyẹn obìnrin tó wọ jìlìbáàbù bíláàkì délẹ̀ tó tún wá bójú eléyìí ṣàfihàn nínú ẹ̀sìn tiwa kódà nínú àtàgbà náà ti ṣàfihàn torí pé léegun náà lẹ́yìn yorùbá kódà aṣọ rúrùn lélẹ́gùn tó máa ń wọ̀ jẹ àwọn aṣọ fífì sí lọ́sàn àwọn papọ̀ mọ́ra wọn bí kò máa ń mú àwọn lẹ́yìn tí fi ojú rẹ̀ tó ọ̀rọ̀ kéèyàn jẹ́ ẹlẹ́hà kò tírè nínú àṣà nílẹ̀ Yorùbá yan kájọ wa sọ̀tẹ̀ sí kéèyàn mọ́ wọ ṣòkòtò kéèyàn wọ ṣòkòtò tí ò déré kókósẹ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá bí wọ́n wọ ní pẹ́ tí wọ́n bá wọ kẹ̀mbẹ́ sí àwọn aṣọ òkè àbí sísáyá tẹlifọ́tà ní ṣòkòtò táwọn bàbá wọn máa ń wọ̀ sí kèé dé kókó tẹ̀. tó kí wọ́n wá rí àárí sínú àjàmà tí ṣòkòtò jẹ́ wá rí sọ pé kó wá máa bú kó máa bẹ̀rẹ̀ alákatá títí bí àfa àlàbí bù lọ́nà ti sọ kátàkátà rẹ̀ o gangan la láti jù torí pé ànábì ni.

tọ́ wọ́n ní àwọn ọ̀nà wo ni àtẹjù máa ń bá wọ ara ẹni wọ́n pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ ńlẹ̀ òun náà ni alùgbòlówó fìdí kásàtẹjù lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní wàdálíkà bí i láti kọ̀ọ̀dá sí àlùbọ́ àfìlà eléyìí ó máa wáyé tó bá ti pé àwọn ìròrí kíròrí ìròrí burúkú lèyàn bá gbé sórí àtẹ́jù ni yóò máa jẹ́ gẹ́gẹ́ bí ìròrí àwọn tí à rọ́bíyọ̀ àwọn onífúnbí àtàwọn múrjíà àtàwọn míì náà mùtẹ́sílà àṣà àárọ̀ ọ̀dàríyà ìjàníyà àwọn àṣejù láwọn ìgbàgbọ́ tí ò yẹ kó máa bẹ pẹ̀lú mùsùlùmí ó pọ̀ nínú àwọn ìlànà wa wọn lọ́wọ́ wọn bá fi kìlọ̀ fún wa tó ìròyìn burúkú kò gbọdọ̀ sí lára ẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn kan wọ́n ti ní mẹ́ta lọ́lọ́wọ́ lọ́dọ̀ sí wọn ìròyìn burúkú nìyẹn bí wọ́n ti bá ọlọ́wọ́ bá wá ọmọ ìgbàgbọ́ tí ò dáa nìyẹn tọ̀ àbí kámọ̀ tó àlùkùránì sọ́nà tí ọlọ́ọ̀bá ògbà gbé kalẹ̀ àbí ọ̀nà tí ànábì ògbà tó fún wa sallallahu alaihi wa sallam bí ó sọ fún sọ sí apá gègé o tí wọ́n sọ ń pè yẹn àtàwọn ẹlòmíì náà tí ò ní wọ́n kúrú nípa àlùkùránì ìtumọ̀ tí alùkùránì ò lé ká máa fún un àbí tí ò fún alùkùránì ká máa wí fáwọn èèyàn bí ìgbà tó ṣe pé aláàlú sọ kalẹ̀ ogun àwọn eléyìí kọ́ alùgbòló òfèjì àtẹ́jù nínú ẹ̀sìn ni àbí ká máa ka alùkùránì ní kakúkà wọn ní tó bá fẹ́ ráyé gbé ìwọ̀n máa ka alùkùránì láti orí kò dì í irú sóràtù yà àti àti sóràtù múlẹ̀ sóràtù lè wá kí á wọ́n wà bẹ̀rẹ̀ láti last part wọ́n wà mọ́ ju bọ̀ wá sókè sókè tí ó fi dé part one tí mo lọ fi sọ alukuran kalẹ̀ yẹn ìròyìn ibú gbà òun ni irú yẹn. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ókè yẹn náà láti ṣàlàyé alùpùpù ló ń lò sí lọ́kùnrin àná ká máa ṣàṣejù káyà alákatá títí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ìyẹn lè yẹn ti gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ Al-Qur'an níyànjú ó máa kà ó sì mọ̀ tó máa rẹ̀ ó sì máa àlàyé rẹ̀ náà téèyàn bá ti mọ gbogbo eléyìí ó ti kẹsẹ̀ járí kúrò lébi ẹni tí ó nírò ìwúrò fún sórí nípa Al-Qur'an ẹ wo nínú bàjá wúrò sùfèlè Al-Qur'an òun ni ròrí àwọn tí wọ́n ní alukur'an makulokol alukur'an ni o ẹ̀dá lòun náà wọ́n ti bá wa ẹ̀dá èèyàn ti jẹ̀dá rárá kìí tẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run táwọn kan fi kọ́ lẹ̀ kò ju báwọn náà lọ kí gbàgbọ́ ẹ bá fi yàtọ̀ sí yẹn ìwọ náà ti darapọ̀ mọ́ àwọn alágbàtà tuntun nìyẹn o wọ́n ní asáàlì ẹlẹ́ẹ̀kẹta alùgbòlógbò ìpìlẹ̀ ẹ̀lì kí wọ́n náà gbàtẹ́jù nípa ìmọ̀ eléyìí wá pọ̀ jàǹtìrẹrẹ láwùjọ wa àwọn tá a bá dórí social media facebook eh, tiktok ẹ máa rí àwọn ọ̀rọ̀ àsọgbọnú àwọn ọ̀rọ̀ kàtàkàtà táìmọye àwọn àfáà mọ́ ń sọ ń bẹ́ẹ̀ wọ́n sì máa ṣe ìdí àwòlẹ̀ ẹni ìlà fúti wọ́n máa ṣe àpè mọ́ra pé onímọ̀ làwọn. bákan náà nínú àdúgbò lóòrò pẹ̀lú ẹni eléyìí náà tún kọ́mọ̀ láwùjọ àwa tá à ń ṣe ìfìsáàbọ̀ ara wa ìlà àsúnà lọ sínú súnà. àdúgbò lóòrò pẹ̀lú ẹ̀sìn ká máa pípa sábẹ́ pé. àwọn èèyàn kan ní kéferì ẹni tí èdè kéferì wọn bá pè ní kéferì anábì sọ̀rọ̀ bá wà lọ sọ́là ni ọlọ́run bá ó dà yẹn padà sára ìwọ tí wọn tó yàn kéferì tẹ́ni tọ́mọ ayá rẹ̀ yóò sì bọ́ sínú kókòrò wà kókòrò kókòrò kókòrò méjì láàláì sí kò sábúrú nìyẹn ṣùgbọ́n ní tí ò tí kóòlù islam kúkúrò tó lọ lára ẹ̀ yẹn kìí ṣe kúkúrò àlẹ́bí yọ̀kẹ́rẹ́dọ̀ bílẹ̀lẹ́lá kò tí gbogbo ìmọ̀ọ̀sì tó bá wá ní kẹfìrí ni à kẹfìrí yóò padà sára rẹ ìwọ ọmọ ìyá mi. tó a gbọ́dọ̀ sọ́ra lórí ìmọ̀ sáré pé àwọn èèyàn ní kẹfìrí bẹ́ẹ̀ náà ni àlùkò ìwé tẹ̀lé ẹ̀ káwọn sọ pé oníbídí àlélé oníbídí àlélé oníbídí àlélé bídí náà ló láwọn àfáàfi ṣàlàyé rẹ̀ bídí àtò ìtàfihàn bídí àìlé tó ń sọ̀rọ̀ ní ìbèrí wà bídí àtò mọ̀fàṣíkọ̀ eléyìí tó kàn lè sọ yẹn di aláburú oníbàjẹ́ kò tí ì lọ sí onírẹ́sì ìyẹn náà wà unnecessary legally ẹni tí ò wá sí bídí àbá ńlá rẹ̀ bólókàn sí mistake ọ̀rọ̀ kan wá ti sáré pé ọmọ ìyá rẹ̀ àbá súnà ní oníbílíà alùgbòlówó fi dín náà irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n padà bẹ̀sì jẹ́ wàhálà táàrin láàrin ara wa lélẹ̀ yẹn tí ó ti kàgbára wa bẹ̀ tí wọ́n bá gbọ́ àgbọ́yé ìmà tí èèyàn máa fi ń ṣe tẹ̀síẹ̀ àbí ìmọ̀ ti ṣe tẹ̀bẹ̀ èèyàn ní ṣubú sínú kọlọ́mì yìí àti kí àwọn àgbààgbà fáà wà ẹjẹ́ àti ọ̀rọ̀ sí wọn lẹ́nu kì í ṣe pé àwọn náà mà tàbátì ẹ̀fẹ́ péyàn kéfèrè àbábẹ́ péyàn ní onígbèjà ó tún ní àgbọ́yé ó ní àwọn ọmọ jẹun ó sì láwọn tí wọ́n lè ṣe àwọn ṣẹ́wọ̀n kì í ṣe àwọn bí ìgbé báyìí èmi ò dé stage yẹn rárá irú àwọn abẹ́yẹ irú àwọn tó wá jẹ́ bí akin ẹgbẹ́ wa àbáwọn táwa jùlọ táwọn wá dáfíọ̀nù kọ́ọ̀sì yẹn ẹ̀wà burú táwọn náà ti dáálẹ̀ láwùjọ wa bẹ́yẹ wọ́n ti kó alábàáwá àtúnṣe wá rí kò tẹ̀sí mọ́ lọ ní bí ọkọ̀ tí bírèkì ẹ̀ ti já ọlọ́mọdé àánú nínú àlùmọ́lówó èdè ìbákan náà àbí àlùmọ́lówó ìgbà ẹ̀lì òun ni àtàsáwọ́ àwọn àlùmọ́lówó fi àtẹ̀sík kátàrí mọ́ pàtàkọ́ àwọn èèyàn ká máa sọ pé a fásik lélẹ̀ aláburú oníbàjẹ́ lélẹ̀ bìdúnìlà ẹ̀lì alwáyà láì sí ìmọ̀ tó kíra wàlẹ̀ hikma àlùbáàlùbà àti ọgbọ́n tó mú bérebére téèyàn lè gbà bí àpúláì àwọn kìíní eléyìí yóò àwọn ìdíkìíní alẹ́kìpọ̀ àṣejù wàlúùlù wọ̀ṣẹ̀ṣẹ̀ dùn yóò wá di àkàtàkìtì irú tí ń ní àwùjọ wa lẹ́yìn ní ẹ̀ tí wọ́n tó wá ní àlùbáàlùbà òṣèlú ẹ̀rù òun náà ní pé kí ni. وذلك الذي يؤدي إلى تعريف الكلمة عن مواضعه ومن ni pé ká máa lọ mú ọ̀rọ̀ kan lọ síbi tí èsà ìyàn rẹ̀ ká mọ tútùkútù ká mọ yí ọ̀rọ̀ padà ká mọ lè ṣe sàn án fáwọn èèyàn wọ́n ní gẹ́gẹ́ bí àwọn alòlùkìtà gbọ́dọ̀ ti ṣe nígbà tó ti pẹ́ kọ̀dí mọ́ni وكما يفعل كثير من الدعاء في هذه الايام بين نوغو nínú àwọn aláìmọ̀kan àwọn náà wá jẹ́ ẹni tí ṣe wílé náà ní ìparí ní àárọ̀ ápàmù àyà ìkan wa náà olúwàwọ̀ ẹlẹ́dàwà ní yá alẹ́ ìdá gbogbo èyí tá fún ní kíra ẹ̀yẹ̀ owó yàtì nà sọ́rọ̀ ló fi ní nìkan ẹ mọ́ sàtìjú ẹ mọ́ yàrá kàtàkìtì látara ẹ̀ sí yé wàládà kúrò àlọ́lọ́ ìlà àpọ̀ ẹ sì mọ́ sọ kankan nípa ọlọ́run àyàfòdodo yẹn ni pé sọ́nà ọ̀gá ọ̀gá tí gíta bá sọ pé ó wí adìsàtẹ́jù adìsàtẹ́jù ọlọ́ni ìnàmọ́lọ́mọ́sí òbí ìdàgbọ̀n Maria rọ̀súlù lọ́ọ̀ ìwàkàtí máa ọlọ́run ní tẹ́rẹ ní ẹ̀ńsá bọ́ọ̀lù maria jesus christ ọlọ́run ní kò jẹ́ nǹkan kan ju òjíṣẹ́ òun ọlọ́run lọ àti ọ̀rọ̀ òun ọlọ́run ọlọ́run ní kò jù bá lọ ẹ mọ̀ pé lọ́lọ́run ẹ sì máa pè ní ọmọ ọlọ́run ṣùgbọ́n kí ni àlẹ́bí ẹ̀yìn jẹ́ òjíṣẹ́ ọlọ́run àti ọ̀rọ̀ ọlọ́run tí àlùkọ́ ara ilẹ̀ Mariam wà lóhùn mìíràn tààjù sí ara Mariam àwàlá ní kó lóyún rẹ̀ láì jẹ́ pọ́kùnrin kankan súnmọ́ àdánwò lọ́wọ́ wa ń dé lágbàlá ti jẹ́ káwa pé ọlọ́ni wà lóhùn mìíràn ó sì jẹ́ ẹ̀mí yìí láti ọ̀dọ̀ ọlọ́mọba wa ṣúrátù nìsà àyà one hundred and seventy one. àyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́mọba ní kúlíà lẹ́ẹ̀kejì sọ fún wa pé mo pé ẹ̀yin tá a fún níṣẹ́ ẹ̀yin ìyàwó àti nàṣọ́ra jù àti kìrìsìtẹ́nì láyájájú ló fi ní ní ẹmọ́sàtìlì níbi ẹ̀sìn yín gẹ́rọ làápù yàtọ̀ sí tòdodo ẹni pé ló bá wà ń bẹ̀ tẹ ẹni pé òdodo rèé ìyẹn ni kẹ́ mú a sí irọ́ tí wàá pọ̀ nínú àwọn àwẹ̀ wọn yẹn kí o ṣe tẹ̀lé lónìí alukóraani láwọn àwọn ti kẹ́ gbé ìwé wọn alukóraani lọ́nà ọba sọ̀kalẹ̀ lẹ́yìn ìwé tiwọn ọlọ́ba wa kó abẹ́ta alukóraani gbogbo tí alukóraani bá ti wá ń sọ tó bá ti jẹ́ kó tó wà nù ìwé wọn bá ti ìdàlùkóraani yẹn ni mùsùlùmí ò máa tẹ̀lé ábìdì náà wé wọn lẹ̀ ká máa sọ pé mẹ́ta lọ́lọ́run alukurani ó yá mọ̀ yìí pé ìròyìn burúkú nìyẹn ká máa sọ pọ́lọ̀ bímọ alukurani yá mọ̀ wípé ìgbàgbọ́ burúkú nìyẹn ká máa sọ ògùn alukurani yá mọ̀ wípé ẹbọ nìyẹn tí ó sì mú ìyàwó náà gbé ọlọ́run á sọ wá ní ọmọ náà ọlọ́run wọlé lẹ́sẹ̀ ní wọn wá omi ọlọ́ni ẹmọ́ pẹ̀lú ìfẹ́nú àwọn èèyàn kan ó wá ń kìlọ̀ fún àwa mùsùlùmí náà pé káwa náà má máa jẹ́ni tí ó mọ̀ ṣàkejì náà rẹ̀ sí wa káti mọ́ máa lo ìfẹ́nú àwọn èèyàn kan kó lábẹ́ wa fi tẹ̀sí àwọn èèyàn wo ní kọjọ́ ló àwọn tí wọ́n ti sọnù ní kọlù tipẹ́tipẹ́ ni wọ́n ti sọnù ọlọ́run bá jámọ̀ fáwọn Yahudi àti Nasara wọ́n ti sọnù káwa náà mọ́ wa kọ́ sí wọn ẹmọ́ tẹ̀lé lánàá wọn fi tẹ̀sí ọlọ́ni wà àgbẹ́ nílò tẹ̀sí wa ọlọ́ni wọ́n ti wá sọ àìmọ́ iye èèyàn kó òjòjọ́ ní òdodo wà bẹ́ nílò àǹsàwá ìtẹ̀lé ọlọ́ni bẹ́ẹ̀ náà ni wọ́n ti kú òjòjọ́ ọ̀nà tó fi dédé ẹni pé àwọn Yahudi àti Nasara aláàbí kọ̀ndẹ́mù ìlànà ẹ̀sìn wọn yẹn pẹ̀lú dídé alukur'an ọlọ́jà mọ̀ pé alákatakítí ni wọ́n aláṣejù ni wọ́n gbogbo tí ò sí nínú ìlànà ẹ̀sìn táwọn òṣìṣẹ́ tó lọ́wọ́ bá rán sí wọ́n wá gbogbo ẹ̀ ni wọ́n ti mú wọn léwu kẹ́nìkan ní káwọn èèyàn máa jẹ koríko ni wọ́n fi rí dì ní France abẹ́rẹ́ gbé wàhálà dìde kẹ́nìkan ní omi abẹ́wò òun ni ó jẹ́ kẹ́ rí gbàlà ó wá ń gbé nǹkan ọmọkùnrin rẹ̀ sáwọn obìnrin lẹ́nu àwọn ìlànà ń ṣe lè ní nìyẹn olóògùn ìdí náà tó ní igbá àyà òun ni anointing water wà níwájú gbogbo àwọn members àwọn ọkùnrin wọ́n wà bọ́ sọ́dọ̀ rẹ̀ báyìí wọ́n sì gbé àyà rẹ̀ wọ́n sì gbé sẹ́nu tí wọ́n mọ̀ fà á sílànà ẹ̀sìn tó dáa onáàlérí àbí ẹ̀sìn ẹlòmí bàtà rẹ̀ ni ó mọ̀ fi tẹ àwọn èèyàn mọ́lẹ̀ báyìí gbogbo ìgbé ń tẹ̀yìn mọ́lẹ̀ yẹn ẹ̀sìn wà àná ìfẹ́ ìlú nìyẹn ó gba àwọn ọ̀nà báyìí ọ̀nà burúkú ni àti pé kí wọ́n lómi ìrìn náà báwọn náà ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ti ń gbé wọn fáńpẹ́ ní dáàbò láìláìlọ́lọ́ láìláìlọ́ aláwọn fi ẹ̀sùn mọ́ rí kí ó mọ̀ sága kí ó mọ̀ fi kí ó mọ̀ sí gbogbo ẹ̀ ẹ̀lú yóò mọ̀ kí tó gbogbo eléyìí kọ́ àti ìsinmi ìlànà àwọn tí èsì mùsùlùmí nìyẹn sẹ́yìn náà bá ti wá ń ṣe kẹmọ̀ pé àti lọ́jọ́ ìwé ìyá ìyáàmà subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh